atukọ̀ tó wà ní àsìkò yìí láti tu u. Eléwétùtù sọ eré tó bá wù ú, ẹyẹ adìyẹ sọ cinquante kilomètre heure ní dandan, pupa sọ ju cinquante kilomètre à l'heure lọ, búlúù sọ dín nínú cinquante kilomètre heure.